الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وبركاته بارك الله فيكم وبارك لنا ولكم وبارك علينا وعليكم وزادنا جميعا حرصا على التمسك بالكتاب والسنة على فهم سلف الأمة ويزيدنا جميعا علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاء المقدسة اللهم آمين طيب لني إن شاء الله تعالى لبي برنامج وبرنامج يا طالب العلم يا يا طالب العلم اليوم كيو يوطن ويمر وهو برنامج علمي شرعي ثقافي أسبوعي ìjókòóní níta máa ń gbéyàwó bẹ́ẹ̀ lọ́rọ̀ ìbọn pàtàkì jùlọ èyí tó kan ṣẹ̀ríà àbí èyí tó bá jẹ́ nǹkan títà ń lọ tó jẹ́ nǹkan tó ju wá gbọ́dọ̀ là sí. Si káwa paléṣe pé gbogbo ọ̀sẹ̀ ìdíje ńlá nírúfẹ́ ọjọ́ ìní báyìí ni ó máa wáyé ọlọ́mọṣà gbalẹ́sìn lọ́wọ́ wa. èyí tí ò ní dárí wá síbi tọ́lọ́run èyí tí ò ní dárí wá síbi sọ́nà tànàbì níjókòó yìí ọlọ́dàkùnmọ́ dárí wá lọ́bẹ̀. ọ̀rọ̀ tí yóò gbé wa kúrò lórí jáàdàtú ahlil ilm ọlọ́dàkùnmọ́ má jẹ́ ariwo ọ̀rọ̀ bẹ́ẹ̀ débi tá a máa gbé yẹ̀wò lórí láàrin ara wa. abẹ́ ibi tá a wà òun náà látún wà ó tàǹtú orin al-imam ash-shafi'i alayhi rahmatullah tí imam shafi'i ń bí ìmọ̀jòkó dé lára wọn wọ́n sì lè fọwọ́ mọ̀ alẹ́síkí ni wọ́n lè fi sọ̀yà. àwọn ológun tó máa ń ṣógun ẹbọ àwọn ológun abẹnugọ̀ngọ̀ wọ́n bá wọn ṣe o àwọn ológun náà máa ń sọ̀rọ̀ rẹ lọ ara wọn bá fẹ́ parọ́ fúnra wọn ọgbọ̀n gbogbo ẹ̀ bá dáni lójú aṣíkíní sọ̀mọ̀ pé tímọ̀ náà bá dó ní mímọ̀ lójú kí ló yẹ kó fi ṣe kó ṣù ọ̀pẹ́ á tó bá jẹ́ pé tí mà mo ṣe kí ni mo kọ́ ọlọ́rin má mo ṣáfi pé ẹ̀mí má yí àìsò máa. قلبي وعاء له كان العلم في معي أو كنت بجودك لا العلم في أو كنت بجودك bóò ni wọ́n náà lọ sí àti burú mọ̀ ìmáàmù Ṣáfi'í tí máa rí ó máa jẹ́ ìmọ̀ tó ṣe pé ibikíbi tó ọba wà ìmọ̀ sì ń bẹ̀m̀bẹ̀ pèpè ń jọ ọba jòkóó káàrí máa wo pé kí ló jòkóó òun ìmọ̀ ló jòkóó yìí bọ́ bá rìn lọ káàrí máa ní ẹ̀wọ̀n tí rìn lọ kí ni rìn lọ bọ́ bá ń jẹun lọ́wọ́ ká ní kí ni jẹun lọ́wọ́ òun ìmọ̀ bó lọ ti fẹ́ ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹnu lásán kọ́ imam ṣáfìí tó sorun orun tó sọ oníṣẹ́ tí imam ṣáfìí ṣe débẹ̀ ilmi máa rí àìtò máa yá máa mú yá ò bá òní fa fẹ́ jẹ́ pé bí tóun bá jókòó kí máa jókòó tí òun mẹ́ tóun bá ń sùn lójú oorun báyìí ìmọ̀ ní sùn lọ́wọ́ òun bóun bá lajúlẹ̀ kí ló lajúlẹ̀ ẹni kò náà lọ ní ta tó fẹ́ kà lédè yìí kí ni nǹkan òun kó lọ ní ulul himma kí mo pé ulul himma máa kọ́ di ẹlẹ́ o kí la pé jàmbá ulul himma ulul himma ó gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí òun ò ga ẹ̀mí ló ṣe kí ni kò ga ó gbọ́dọ̀ jẹ́ kí ibi tó jú òun wà níbi ìmọ̀ kó jẹ́ bó kò gbọ́dọ̀ máa ronú tòsí kò sì gbọ́dọ̀ máa tóra rẹ̀ sí sáfù tòsí mo ní kó máa tóra rẹ̀ sí sáfù tó ga tó ga tó tún ga tí wọ́n bá pè ọjọ́ kó kọ́ ti gbọ́ tán àwọn àlùfáà kí wọ́n gan ìtàn tó ké tẹ́lómi ìbá gbọ́ tán kó pé á ah, èmi ò lè bí báyìí tí wọ́n á bí wọ́n kí wọ́n ni à ah, bí mo ti fẹ́ rí gan-an kódà mo tún wá fẹ́ jù bẹ́ẹ̀ lọ. ó bá ti sọ̀tàn máàmù alimami Bukhari alayhi rahmatullah ọlọ́mọṣàwà kẹ́mọ̀ Bukhari. bí wọ́n ti gbọ́ ohun gbogbo ẹni tó ń náà wá jẹ́ kẹ́ pé tó ń bá wà kí màmá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tágẹ́ẹ̀tì ẹ níbi ìmọ̀ gbọ́dọ̀ ní agbára a gbọ́dọ̀ máa bí ọ pé bó lọ ti fẹ́ nímọ̀ tó kọ́ máa ní ẹ bá àti dàbí àwọn mùdírù wa ti tó àà lè jámọ̀ kankan o torí sọ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà níjọ́ tí èèyàn bá ti lẹ́nìkan tó lọ fẹ́ lé lọ́pọ̀lọpọ̀ ọgbà yẹn lè má ba ẹni o yẹn lè má ṣe kí ni ìyẹn lọ gbọ́dọ̀ tó ń tòsí ogun mùdírù rẹ ní ìsìn ọlọmọ ẹnu ọba tó mọ káàlò náà lọ ń lé ọ̀ wá padà wá bàjẹ́ lọ bíi dé ó náà sì ní ohun gẹ́mọ̀ pé wọn ò já mọ̀ nǹkan yìí so bí èèyàn bá fẹ́ ní ìmọ̀ ibi tó lágbára nù mọ̀lẹ́ ẹ̀ máa ń wá fún ẹ̀ ọwọ́ àmọ́ tó bà nínú jẹ́ ni pé sọ́ra àwọn tó ń wówó irú tó máa ń wá fúnra wọn àwọn tó ń wá owó irú kí ni irú tó máa ń wá fúnra wọn ìmí ìdí pọ́ máa tẹ̀kúta dìde ni wọ́n sì gbọ́ èmi náà pẹ̀lú òkú ọlọ́run mo fẹ́ ní owó bíi Dangote mo tún fẹ́ ju Dangote lọ meanwhile owó tí a sì fi ń pariwo dangote dangote kìí ṣe owó dangote nìkan ọlọ́run ló mọ iye olówó tó wò rẹ̀ papọ̀ mọ́ owó rẹ̀ ní nàìjíríà so iye olówó òun àbọ̀yìn tí ń gbówó òun àníyàn dangote tó gbé síwájú òun náà máa ṣiṣẹ́ tọ̀ yóò máa dààmú pé ànímọ́ṣá àfẹ́ dà gẹ́gẹ́ bí ẹni ó bùkátà sí rohimma báyìí ju òun náà ní tọ́ọ̀lẹ́bọ̀lẹ́ẹ̀lù wọn ni sára pé tọ́ọ̀lẹ́bọ̀lẹ́ẹ̀lù ìwọ ní kọ́ máa léwu àwọn Ibn Taymiyyah àti akílódé ah, ẹ bá débi tafsiru Ibn Taymiyyah ni ẹ bá débi hadith tálẹ́bà mẹ́ Ibn Taymiyyah sharh hadith tálẹ́bà mẹ́ Ibn Taymiyyah nínú al-fiqh tálẹ́bà mẹ́ Ibn Taymiyyah nínú olóòmù tẹ̀sùrù tafsir tálẹ́bà mẹ́ Ibn Taymiyyah nínú ilmu hadith tálẹ́bà mẹ́ Ibn Taymiyyah gbogbo àwọn kí ni wá dé pé Ibn Taymiyyah èmi náà fẹ́ dà gẹ́gẹ́ bí Ibn Taymiyyah ẹjọ́ máa lẹ́nu ọmọ àṣàlì rẹ̀ ìwọ náà máa ṣẹ́kà rẹ̀ ah inú fíkì sí mo ti tó bẹ́ẹ̀ ah èyí ìbá o ibùn tèmi àdínú náhàwù àìkú ìmọ̀ tó ní kí mo gbé ìmọ̀ ẹnìkan bẹ lọ́dọ̀ àwọn àfún ní náhàwù sọ ọtí gbọ́ tán rẹ̀ yìí ọtí gbọ́ pa sí ìbàwẹ̀ yìí láti gbọ́ pa sí ìbàwẹ̀ yìí àmọ́ àṣà ọtí gbọ́ pa sí ìbàwẹ̀ yìí ìwọ náà ti gbọ́ síbàwẹ̀ yìí síbàwẹ̀ yìí síbà kí ni síbàwẹ̀ yìí wàá wọ́n pè ní ṣùgbàwé torí ṣùgbàwé ìwú ṣùgbà ìlàhà ìlànà àwọn táwọn èèyàn gbà lé nìkan ní náhùn nù in fact náhàwù rẹ̀ tó kọ́ọ́lẹ̀ òní gbogbo ayé ṣe ń kájù náhàwù rẹ̀ tó kọ́ọ́lẹ̀ òní kí ni òní gbogbo ayé ṣe àfáà bá sọ̀rọ̀ ni o àfáà kí mo pè òun náà láwọn àfáà tó lọ sáájú rẹ̀ asáàláwọn tó dá ìmọ̀ láhùlá abúlé aṣọ́wádìí tó àlè àwọn ilé ìsáájú rẹ̀ wọ́n ṣe kíra pẹ́jọ́ wọn wọ́n ṣe ìsáájú rẹ̀ Al-Farahidi wọ́n sáájú rẹ̀ ẹni tó gbé láhùlẹ̀ gangan òní tá ń pè ní abúlé aṣọ́wádìí àdó àlè abúlé aṣọ́wádìí àdó àlè ẹni tó gbé láhùlẹ̀ nù látara àṣẹ tí àlè bí nàbítọ́ níbi pàjọ náà káwọn míì tó máa wá kan tó máa wá tẹ̀lé kó tó wá ti pa ṣẹ̀ṣẹ̀ wá rí irú àwọn sí ìgbàgbé yìí páráyé ti ń pariwo sí ìgbàgbé sí ìgbàgbé tó bá a ti ń pariwo rẹ̀ tó kí ló ní jàmá ìmọ̀ àmọ́ kí sí ìgbàgbé náà tó di sí ìgbàgbé òun náà ṣe kí ni jàmá ó ṣe kí ni ó ṣe iṣẹ́ ni òun kò ṣe iṣẹ́ òun náà wá láwọn èèyàn kan tóun náà gbélẹ̀ tóun náà lé mo fẹ́ bárú àwọn làgbàjá ọlọ́run kó fi mọ̀sánú gbogbo wa náà ìwọ náà tó bá wá fẹ́ nímọ̀ tí wọ́n náà sì fẹ́ kí mo tó kú àwọn àmọ́ lé wọn ibi ò tèmi àtàwọn sọ̀rọ̀ rẹ̀ bọ́lẹ̀ kan bí síbàwé ṣe wá jẹ́nu náhù ní pé ta ní náhù rẹ̀ gbogbo ayé ṣe ń kọ́ ó kọ tíra kan pé ní alkitab kí ni mo pé alkitab sọ́rí náhù tíra àwọn gbogbo àwọn tán láwọn ń kọ́ náhù lé ní tíra náà wà lọ ń wẹ́wẹ́ wọn náà fi ń ṣe owó tíra náhù lọ rí pàtàkì jùlọ ọ̀gọ̀rọ̀ náhù tẹ́ẹ̀ fi máa ń kéwù náhù àwọn ará náhù àwọn ará bó àwọn ará ni sọwárẹ́ ní tó jẹ́ kí mọ́sáàbù bá sọ̀rọ̀ gba alẹ́ ayé báyìí sí ìgbàwé ni sábò pé tọ́ ńgbà bí òtẹ́mi àpadà dé sẹ́gbẹ́ bí òtẹ́mi àyẹ́bá sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ máa dárúkọ àfọ oníṣẹ̀ríà ẹlòmí òpè láfọ oní àkìdá ẹlòmí òpè láfọ oní falsafa ẹlòmí òpè láfọ oní fífi torí gbogbo ẹ̀ ló fẹ́ mọ̀ tán ìgbó tó wá débi náhù mistake rẹ̀ tó ṣe nínú ọ̀rọ̀ náhàwó ó ń lọ bí masala bíi seventy masala tí ó ti correct mẹ́ tàbí ní sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ tèmi àmọ́ ní ààbò ah, mọ̀ sí o kí síbàwí tẹ̀ mọ́ bẹ láyé kóhun àti síbàwí tí wọ́n á jọ kó náà ká tó jọ rí torí àwa ọmọ kí o síbàwí àwa ò bẹ̀rù ah, àfa àti wa náà lẹ́tùn alálà sí máa lọ́wọ́ abáàmọ̀ kébùrù tèmi àǹkan ni àmọ̀ kébùrù àti síbàwí bá jọ kó láà síbàwí padà sọ̀rẹ́ńdà pé àkàràmọ̀kànlá bọ́lọ̀ ti ṣàánú tó dé irú àwọn èèyàn báwọn lọ́wọ́ gbé wájú èmi náà fẹ́ di ni mo fẹ́ di dání ìgbà tẹ̀yìn ìyá ọlọ́mọṣà ṣàánú àwọn náà irú himmọ̀ ti tọ́ nígbà ẹ̀lmì wa mọ̀ nínú má dúó kékeré a máa rá àwọn ọmọ kéwù ní inú àwọn ọmọ kéwù tó bá kàn wẹ́nu ọmọ bá díẹ̀dẹ̀ díẹ̀ tá a bá ń sàlàyé fún ọ àgbà ṣáà ti má ṣáà ti dàbí ìròyìn báyìí ó ti tó mi káàyè látọ̀ dá nǹkan mọ́ torí wọ ọmọ kí ó tọ̀ bá ti dá nǹkan mọ̀ ìwọ ni kọ́ máa wò pé tọ́ bá ti dàbí irú àwa tá à ń kọ yìí ó ti tó ọ̀já mọ̀ kankan òun ayé àwọn ẹni téèyàn máa ń gbé síwájú irú àwọn ta ni irú àwọn yìí Ibn Taymiyyah rahimahullah al-Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullah ọmọ kí Ibn Taymiyyah ìwà àwọn àti pọ̀ bẹ́ẹ̀ tàti lọ ogbúrú àwọn Imam Maliki síwájú ìwọ̀n Abdullahi ibn Mubarak Sufyanu Thawri Sufyan ibn عيينة الحسن البصري al-Basri àwọn afáànù kọ́ wá gbérò àwọn yóò kalẹ̀ pé àwọn tí mo fẹ́ bá rí má dúró tòsí má ṣe kí mo pé má dúró tòsí o àwọn tó ọmọ lẹ́nu àwọn tí mo fẹ́ jọ rẹ̀ àwọn tí wọ́n á sì ní pé ẹni a bá fẹ́ jọ kí làwọn ṣe a máa ju ní sọ́ọ́lé ju àwọn yìí ń yìí nǹkan kọjá bẹ́ẹ̀ sọ́dí tí wọ́n bá ti lè tájẹ̀tì irú wọn a ó rí i pé ìwọ náà lè máa fi ìmọ̀ sọ̀yà pé ẹ mọ́sálà o ẹ máa gbé bọ̀ ẹ máa ṣe kí ni ẹ máa gbé bọ̀ ẹ bá wa lé ọlọ́run dákun mọ́ṣá àṣírọ̀rùn fáwọn náà ọlọ́run mọ́ṣá àṣírọ̀rùn fáwọn náà gbogbo wa ọlọ́jà jọ àwọn tó ti ní àlọ́. alukurani náà wá encourage wa ń bi pé tọrọ bá ti dọ̀rọ̀ sí olóore ká máa sáré bó láti fẹ́ ju gbogbo àwọn èèyàn lọ alukurani encourage wa lórí ẹ̀ alùkùránì ṣe kí ni olùwà sọ fún wa yìí pé wàsáàbìkúnà sàbìkún wàsáàbìkúnà olùwà ní ṣẹ́ra àwọn tó gbáwájú àwọn náà lẹ gbáwájú sọmọtúmọ̀ rẹ̀ ìyẹn ni pé àwọn tó ń sáré ipá wọn fẹ́ gbáwájú àwọn náà làá máa gbé sí ìwájú ọlọ́wà tún ní ṣẹ́ra àwọn yìí ulaika al-muqarrabun àwọn tó bá ti ń sáré o àwọn náà ni àwà súnmọ́ra ọlọ́run bá ní èbò láyé ti bẹ̀rẹ̀ lánàá àdìyá náà mú ṣubú lánàá mú ní tí mọ́ alladhina jahadu fina lanahdiyannahum subulana ọlọ́run àwọn tó bá ń ṣègbìyànjú pé àwọn fẹ́ mọ nímọ̀ nípa ìròyìn ọlọ́run àwọn fẹ́ nímọ̀ àwọn fẹ́ nímọ̀ àwọn fẹ́ nímọ̀ ọlọ́run ní lànà àdìyánnahum subulana ọ̀nà tí wọ́n tọ̀ nílé mi ọlọ́run wọ̀ mí ló wà tó wọn sọ́nà pé báyìí ọtí gbà torí pé ìgbà tó bá ti ń dààmú pọ̀ fẹ́ rí ọlọ́run wọ̀ ah, inú ọlọ́run bá máa ń dùn yóò wá wá bò lónà ti fa ìwọ náà mara alladhina jahadu fina lànà àdìyánnahum subulana sọtọ́ bá ti jẹ́jẹ́ mi ìlú kábíyèrè ọlọ́mọ fẹ́ mímọ̀ ń pa Al-Kùránì níbi pé kí n kankan máa wà nú ẹ̀sìn ní mọ̀ ń pa rẹ̀ tí fún dẹ̀dọ̀ mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ súnà nẹ́bùwà Muhammad tí fún dẹ̀dọ̀ ìwọ gbérò àníyàn sọ́ọ̀tì láníyàn náà lànà àdìyà náà hàn ṣòbò lànà ọ̀nà láàfin ọmọ náà ọ̀nà tó wà ní wọ́n sàbíkúnà sàbíkúnà ulaika al-muqarrabun eh so fẹ́ nímọ̀ ọmọ ìyá ma ṣe kí lápé ma ṣe wàhálà lórí ẹ̀ dààmú ara rẹ̀ lórí ẹ̀ yọ kí ní okó mẹ́ta rẹ̀ wá kí wọ́n bí ẹgbẹ́ yọ kí ní okó yọ yọ kí wọ́n bí ọmọra sí dáadáa bá jẹ́kẹ̀mí tẹ́mi bá ti dá òsì tàbí ṣùgbọ́n ọ̀ṣẹ́ kí ni ọ̀dẹ̀bí tó bá yẹ kọ́ dé ọlọ́run dákun fi mọ̀ ṣáánú wa ọlọ́run dákun fi mọ̀ ṣáánú wa alàlámọ́tò sáàdì alayhi rahmatullah nígbà wọn fẹ́ sọ̀rọ̀ pa àyàwó sábìkúnà sábìkúnà ulaika al-muqarrabun ẹni asábìkúnà fi dunya ila al-khayrat àwọn tí gbé ńgbà tán bẹ láyé ń mọ sáré pé bí iṣẹ́ olóore bí iṣẹ́ àlìjánná ń mú sabiquna fil akhirati lè dùkú lè jánná àwọn náà ni wọ́n gbọ́ wájú láti wà àlìjánná ń dọ̀gbé la qiyama ọlọ́dà kò fi mọ̀sánà wa náà òjíṣẹ́ ńlá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam kọ́lé máa gbá gbọ́dọ̀ mi wọ́n ká níbi ìmọ̀ má jẹ́kẹ́ mi ẹ̀ ló tó tòsí àwọn òmàhátì wa náà yóò mú ẹ má jẹ́ mi yóò tó tòsí o sọ́lá àwọn ohun gbà mí wọ́n máa wá wọra wọn pé ẹ àdékáwá sátìrí ta kàn mọ́ fi ṣe mọ̀rọ́jà fáwọn ọmọ ẹ̀mí tó dúró tòsí nù ẹ máa wá ah, ṣe tó dáná fàbù bá tó ṣe kíní kan fàbù ẹ̀mí yín dúró tòsí ni o torí ara àwọn ohun ẹgbẹ́ yín náà bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ kéwòye wọ́n ti ń bẹ́ńlẹ̀ ọkọ wọ́n ti ń bímọ lénìí wọ́n ti di ṣèyíkọ́t kí lápẹ́ wọ́n ṣèyíkọ́t sọ pé ṣèyíkù ni wọ́n mọ́ aláwọn abo náà tán gbé ní kíni ṣèyíkọ́t ǹjẹ́ wọ́n mọ̀ pé àwọn àlùfáà tá a máa ń dákọ̀ ohun àwọn obìnrin wà náà àwọn tó kọ̀ wọn kí وعن إمام الإمام النووي عليه رحمة الله الحافظ السيوطي عليه رحمة الله حتى شيخ الإسلام ابن تيمية الحراني عليه رحمة الله àwọn obìnrin bẹ́ẹ̀ náà wà fáwọn ṣe kí n bá àwọn ọmọ bẹ́ẹ̀ ní ẹ̀yin mahajì wa náà ẹ jẹ́ kẹ́mi yóò ga níbi ìmọ̀tẹ́ wa ẹ má wálé kí o pé kẹsà kan fi mọ tẹ́ẹ̀tì lè máa ṣe mọ̀rọ́jà fún àwọn irọ́ mọ̀rọ́jà àkọlẹ́fẹ́ ṣe o ẹ mọ̀ ní mọ̀ pé bò lẹ́yìn náà ti wá dọ̀la pé tá a bá dúró lé yìí kó bá dìgbẹ́ táwọn obìnrin bá ti ń dé ọkùnrin kankan ò gbọ́dọ̀ kọ́ wọn mọ́ tàfíìnù Qur'an ó mọ̀ kíní kan ní ó ṣe ẹ̀yin mọ̀ lọ́yà mùsọ́lá alhadith mú kìíní kan kódà ọmọ ẹlòmíì nù yín gan kó jẹ́ ọmọ gbogbo mọ̀ yìí kó tó wá lékí kó kàn wá kárakàn wá sátífáì rẹ̀ pé lóòótọ́ òṣèké ni ọ̀yànjú anídìí ó mú tí ó bá wa tó tí ó bá wa gbérú àwọn ọmọ báyìí jáde láfi ní èmi tí wọn náà gbọdọ̀ dúró ní kínú ọgbọdọ̀ dúró tòsí o yàlàwà Aisha radiyallahu ta'ala anha àfáà ni yàlàwà Aisha kí pọ̀pọ̀ làwọn náà ti jáàbá àkọjá pé wọ́n mójútó ọ̀rọ̀ ìmá ọlọ́dà kò fi ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa òjíṣẹ́ lásọ̀lá àlùsọ̀lá ó ní inna Allaha yuhibbu ma'aliyal umuri wa ashrafaha wa yakrahu safasifaha ó ní ọlọ́wọ́ kí ronú ọ̀dọ̀ máa aim high ọmọ ronú ọmọ àdáwò tó wá kàn wá láyé nísìnyí ó wà láàrin àwọn ọ̀dọ́ ibi ajimọ́ imha nísìnyí ibi ọ̀rọ̀ lé ayé ni wọ́n máa rọ ọmọ ọmọdún márùn-ún ọmọdún méje àwọn ọmọ ten years ọmọ fifteen ọmọ twenty ọmọ àgbọ̀ ìmúdá fẹ́ kọ́ kíní kan kíní kan story building kí ni wọ́n bàtà ń pè bẹ́ẹ̀ ọmọ kan bẹ bàbá rẹ ti gbinú mú wá sábìbò wáyé nìkan ọkọ̀ tó bá tèmi jẹ́ èèwọ̀ kí ló ṣẹlẹ̀ àwọn àdúgbò tá máa ń gbé àwọn àdúgbò táwọn ọmọ yahoo pọ̀ sí ọmọ táwọn wí ìkè ìjọba tó mẹ́jọ sí mẹ́sàn-án lọ báyìí ìgbà náà kì wá sí ìpè yọ ọdún ìkẹ́ bàbá tó bínú mọ́ jáde nù ó wá pé bàbá rẹ̀ jòkó ní dádì tí a bá tiẹ̀ níbi two million naira mo ti wínú o nínú mọ́tò Venza àti mọ́tò Corolla ìwúrú dájú ló méjèèjì ọmọ wọn mẹ́ni yẹ́sì níjọ náà kò lè tó ọmọ eight or seven years lọ tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àwọn bóòlù ló ṣe mọ̀ pé èèyàn ní two million ìlú ló mọ̀ tó ń pè bẹ́ẹ̀ a bá kó two million síwájú ẹ̀ tó lè ká ni but ibi tó ibo ṣe éèmù ló ṣe sọ̀rọ̀ wọn o ibi ẹ̀mí rẹ̀ wà oníkíní olóṣọlọ wọn o ibi ẹ̀mí rẹ̀ wà nù o bẹ́ẹ̀mí rẹ̀ ṣe ga tó nù o ló fi ronú bá wọn o bẹ́ẹ̀mí rẹ̀ ṣe ga tó nù o tọ́ ó tún wá sọ̀rọ̀ two million tán ó tún wá ń pé venza ló dáa jù ní àbí corona èmi venza ó sì rò ti ronú tiẹ̀ rò ọlọ́run kó sáà lónìí kankan ọlọ́run dákun má dà láàmú jàmá irú bó ti ronú yìí níbo ló yẹ kí èèyàn máa ronú kọ dé máa pé á ẹ̀dá kò ṣe nínú alimami Bukhari àti Ibn Taymi àtàlẹ́rò pé mo lè múnú àwọn méjèèjì tí mo fẹ́ dì a máa mèrè pé yes ọmọ tí ó bá já sàmú àti kékeré tí máa ń ṣẹnu bẹ́ẹ̀ ti rí ní fi èmi ọ̀rẹ́ tó wá béèrè ń béèrè lọ́wọ́ tèmi rí èmi ò rí rí èmi rẹ gbálùwò ti tẹ́ bàjọ́ ti jàmàlà ní kálukú ní ṣe bí àkọ́ tiẹ̀ tí wá béèrè pé àìlá ah, kùtà lè sọ̀tẹ́sì fún mi ní méjì akọ̀ direct wọ́n ni ìwọ́sá jọ ibùn tèmi àti ẹ̀ ìjọba wa níbi ibùn tèmi àmọ̀ bí ọ́ ìwọ́jọ́ ìmọ̀ Bukhari ìjọba tí ní Bukhari àpè wọ́ ìrọ̀jọ́ Yahya ibn Ma'in ìjọba tí níbi rẹ̀ àpè wọ́ náà mo ti yẹ kárí nù ìrọ̀jọ́ Ali ibn al-Madini àníbi wọ́ náà àwọn afún wọn láwọn afáàtọ̀ jọ ó yà máa lọ kàtà wọn wọ́n ti gbígbèsè ayé wọn ti kódà wọ́n bá fẹ́ adìdì fún ìwọ nìkan jòkó á sì bọ́ sọ̀tàn gbèsè ayé wọn fún ọ bá a ti fi ọ líle o èyí náà wò kọ́ ọmọdún mẹ́jọ kò mọ̀ bèrè pé ló fẹ́ ń sá àti àròdàlù bàbá gbọ́yìn ni ah, a ìní náà ni wọ́n kú onílé mi kò sí tó fa environment ibi tó wà àwọn ìyàwó ló pọ̀ mẹ́ so wọ́n kàn máa gbọ́kàn sọ̀rọ̀ fẹ́ ń sá àyàwó ọmọ àwọn kan wọ́n kàn gbọ́ bí wọ́n ti ń dìbètì rẹ̀ ni ṣé two million ra Corolla kódà Corolla two thousand and five ah two million ra mọ́ nísìn Corolla two thousand and three two million ra mọ́ nísìn àwọn Corolla tó fi ń ṣe gbàgbé fi ń ṣe kò rá níbo la ń lọ ni pé irú bó ti aim high yìí níbo ló yẹ ká ti mọ nírú ẹ̀ níbi ọ̀rọ̀ ìmọ̀ sọ níbi ọ̀rọ̀ ọmọ ọmọ wa ibi tó ga lọ́mọ òrùkọ fẹ́ dé bọ́sọ tó bá ti di ọ̀rọ̀ lé ayé mọ wòrà rẹ mọ kọ̀ǹpí ara rẹ sáwọn tó wà nílẹ̀ ni o torí pé tó bá wọ àwọn tó ga jù ọlọ́run bí ayé ọ̀ ní appreciate orí ọlọ́run àbáwọn tó kéré sí ọ àwọn ọlọ́mọ agbóhùn bí mama mi níbi ọ̀rọ̀ lé ayé bí ìmínà gbọ́dọ̀ ìwọ máa wo àwọn ẹlòmíì táwọn kan tún wọ pé ah ọlọ́run ṣe jẹ́ dàbí lágbájá àmọ́ àwọn akẹ́bẹ̀ẹ́ ti wà yín nìsín àwọn kan bẹ̀lẹ́ ara yín tó kí wọ́n jó pé akébẹ̀ náà ṣe dàbí lágbájá ṣòro àmọ́ àwọn tó kéré sí ọ àwọn tó kéré sí ọ níbi ọ̀rọ̀ ilé ayé àwọn tó bá ti dìbì ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́ àbí bí ọ̀rọ̀ ìmọ̀ àwọn tó mọ wò kó sáwọn tó kàn jọ lọ tòsí bí àwọn wo àwọn àgbàlagbà àfà ọlọ́run tẹ́kí gbogbo wa ló ṣàjá ẹ̀mí wa àgbọ̀dọ̀ máa jẹ́ kó wà lókè níbi ọ̀rọ̀ ìmọ̀ tó wá rọ̀rọ̀ mọ̀tàrí kẹ́mì rẹ̀ wà lókè yìí bẹ́ẹ̀mì rẹ̀ bá ti ga tó wàhálà ó pọ̀ wàhálà ó ṣe kí ni sọ́rí bẹ́ẹ̀mì rẹ̀ bá ti ga tó náà lọ sì ṣe wàhálà tó sọwárí ẹ̀mí gíga òun àti wàhálà òun aláyọ̀ sì débi ọlọ́rin ìdílé láìka ààrùn má sàpadà má sì kí mo pé má sàpadà tọ́líkárí wàhálà tí wọ́n fẹ́ sá torí ẹ̀hùn wàhálà náà ni gbogbo èèyàn fi lè jọ́gà ká ní pé kò sí wàhálà gbogbo ara làbẹ́ tálọ́ pé kò wù kó jọ́gà gbogbo a náà ló wù á ká jẹ́ kí ni jẹ́mọ́ àbúrò nìkan ló ń ní máa ṣàkọ́tù sáadà sáadà náà ṣókò lóhùn mọ́ wálé ìkìdà mọ̀kọ́tà ló àlùjọ́dọ̀ yóò fọ́kẹ́yẹrò wálé ìkìdà mọ̀kọ́tà ló. àwọn ìjìnlẹ̀ bá ti pọ́nlá wàhálà díẹ̀ tá a ní láti farada ni gbogbo èèyàn ni ò bá jọ̀gá wọ́n kò sẹ́ni tí mi máa ń dà lọ́wọ́ àmọ́ kí ló máa wèrè má lè jọ̀gá ni pé ìfarada pé ee eh, wọ́n kò sẹ́ni tí máa ń náwó nísìn ẹ̀mí tí ẹ̀ ní mọ̀ sọ fún pé àṣọ ah, ọmọ bọ̀ ti ń dọ̀ nà fún wọn bọ́dí ẹ tí bá ti náwó ó dọ̀gá mi àbí ó dọ̀gá mi o sàbẹ́ni tí bá ti bẹ̀rù wàhálà bẹ́ẹ̀ ẹ ẹ bá lọ náwó mo ní sí ìní tó lò sí ẹni tó pé wàhálà dé tó gbá fúrọ̀tù fún wa bí ojú ogun tó wá borí tí ogun á ń hèlì ẹ ayé ẹ̀kọ́ sọ̀rọ̀ bá ti hèlì rẹ̀ wọn à ń kì ìgbà fúrọ̀tù ni máa ń pa àwọn ẹlòmíì fúrọ̀tù ẹlòmíì náà gbá àbá lóṣù kó ní kó jábì ó pọ̀ yọ́tà lè kíyàwó ọlọ́run kó mẹ́sẹ̀ kálukú wa tó ìdí rèé ẹjọ́ tí ẹ̀mí wa kó ṣe kí ní fòkà níbi ọ̀rọ̀ wa ìgbìyànjú tá wá wí yẹn á ah, nǹkan ńlá ni ẹjá wò gbèsè ayé sàábì kan Mu'az ibn Jabal kí mo pè é. Mu'az ibn Jabal. Hmm, bá a ti rọ aṣọ yìí ń rọ díẹ̀ ló kà kù lè àfẹ́ pẹ́ńdé ní àtàwọn iṣẹ́ tó pọ̀ nílẹ̀ nínú. Mu'adh ibn Jabal radiyallahu ta'ala níjọ́ tó wá gba Islam over eighteen years ni how many years ìgbà tí Mu'adh máa jáde láyé ní mùsùlùmí gẹ́gẹ́ bí sàbí ọmọlẹ́yìn àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ó jáde láyé at the age of twenty eight years ó gba Islam ní eighteen years ó jáde láyé ní abdulbasi ti yíò àbíkílùkọ abdulbasi ọ̀ṣẹ́hùn ọ̀ṣẹ́hùn àṣìṣàǹdì máa náà ṣe máa gbọ́ alátọ́rí ìgbó wa 18 ó sì kú ń gbà wo ọdún mẹ́rin olólò nínú Islam márùn 10 years tí wọ́n náà rí how many years ìgbàdàgbà Muhammad sallallahu alaihi wasallam fẹ́ sọ̀rọ̀ ipò Mu'adh jọ gbé dàlùkìyàmọ́ anábì ní innal ulamaa idha hadaru rabbahum kana mu'adhu bayna aydihim kana mu'adhu bayna aydihim bi'atwa olúwa dàlù kìyàmá ọlọ́run gbé àwọn àfáàdì àwọn onímọ̀ jàǹkà jàǹkà jàǹkà jàǹkà nínú mà ọlọ́run gbé wọn dìde ọlọ́run ní bàbá gbé àwọn àfáàdì dé káànà mọ̀ádù bẹ́ẹ̀nà àìdíhìn ẹni tí ó gbà wájú àwọn àfáà tí ó lìdí àwọn àfá níjọ́ náà Mu'adh ibn Jabal a ní masáfà tí ó mọ̀ bẹ̀ distance tí ó mọ̀ bẹ̀ láàrin Mu'adh àtàwọn àfá níṣe ká ní Mu'adh ló dóyè ibi táwọn àfó lọ tò sí kán tó lè mọ bọ̀ lẹ́yìn rẹ̀ wọ́n ní tí ó tó bí ìgbà kéèyàn bá mú òkò tó jù báyìí dákùn bí bá mú òkò láti ro kíláàsì yìí nìyẹn bá bá jù lọ sọ́nà orí fídì ọmọ bí tí ó fẹ́ dé ibẹ̀ làwọn àfọwọ́ ṣẹ̀ṣẹ̀ wà mọ́ àbí wà ń bì wọ́n tó tó lẹ́ àwọn àfọwọ́ tó bẹ́ẹ̀ kankan wá tò ní sáfù rẹ̀ immediately kí ló fà á wọn ni torí pò rẹ̀ nínú mọ̀ òun ni a ti wá ìmáàmù al-ulama yawm al òun la gbogbo àwọn àfà ọdún mẹ́rin ló ṣe Islam kí ló kọ́ tó bá wọn rí pé nǹkan lánàá ìmọ̀ níyì irú màdéyàn fọdún mẹ́wàá nìṣe sọ inú ọdún mẹ́wàá náà àtọ̀lọ́dún tó fi kójọ́ o inú ọdún mẹ́wàá náà ló fi wá ń lo ìmọ̀ láti mọ̀ pé ìmọ̀ ń bẹ lára rẹ̀ lànàbì fi ń ròyìn ìmọ̀ tí ń bẹ lára Mu'adh bin Jabal sọ ma pé Mu'adh lànàbì rán lọ yamọ́ èyí náà kàtà ti qawman Mu'adh wọ́n ti ń lọ bí táwọn lọ yà náà ìran lọ ṣe dáwà ìjọ náà lọ́wọ́ àlẹ́ rán yẹn lọ ṣe dáwà àfẹ́ni tó bá ní kíni ìmọ̀ ó yà ọdún mélòó ni wọ́n ti wà lẹ́nu màníṣì táà sì lè rán lọ sí dáwà ẹ̀rọ onímọ̀ bàbá pé tó ọlọ́mọjọ lọ sí ìdájẹ́rú yọ lọ so ìmọ̀ wọ́n ti bìí jẹ́bọ̀ lọ́dí làán arábìnrin lọ nílì ìlú arábìnrin tí wọ́n sọ wípé iná jẹta ti kọ́mọ̀n ọ bá wọn kan pàdé àwọn aláìgbàgbọ́ ni fàníyàkùn náà wọlé ọmọ tẹ̀dọ̀ ọmọ ilé ṣàhádàtú aláìlá yóò jẹ́ pé nǹkan kọ̀ọ̀kọ́ pé wọ́n sí níbo ni wọ́n ti gbà muhammadu rasulullah wọ́n muhammadu sọlọ́wọ́ bá

òun la ní àtúgbà ìsìláàmù àtújáde láyé ọdún mẹ́rin ló fi lo gbogbo ẹ̀ ten ten years ọdún mẹ́wàá iṣẹ́ ló ṣe débẹ̀ o jama tí wọn náà bá máa pọ̀ ọ̀fẹ́ ní máa àfi kẹ́mi ẹ̀ ó ṣe kí ni ọ̀gá mọ́ lùsì òògùn bá ti ń sọ ní ìwòsàn wọn pé ah, àwọn ni a máa ronú ibi tí sáwà ibi tàbí ibi tí wà láì rí tàbí Al-Khatib al wọ́n kọ tírà kan aljamiu li akhlaqi rawi wasaami aljamiu li akhlaqi rawi wasaami tírà wọn fi kọ́ nípa irú àwọn nǹkan tá a máa ń ṣe yìí náà ẹ̀kọ́ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ mímọ́ alkhatibu al-baghdadi wa ni kana rajulun yatlubu al-ilm annari ti ṣe lọ́kùnrin kan wọ́n lọ́kùnrin kan bẹ yatlubu al-ilm wọ́n lọ́kùnrin náà wáyìí ń wá ìmọ̀ a nígbà tí wọ́n ń wá ìmọ̀ fàlà ẹ̀yẹ pẹ̀lú àlẹ́ yìí ó wá wá wá kò rí ó lé lé lé kò bá fàázàmà àlẹ́ àtàrùkẹ́ ó bá ń pẹ̀lú pé á ah, bí a ti wá kí ní ilé iná kálọ́lọ́ fẹ́ fún wa ni ó ti fún wa ó dàbí pé àkọ ìmọ̀ ìmọ̀ wa ó bá dìsáìdì pé òun wà màmá famarọ bíi máa ń ìyẹn hábẹ̀rù wọ́n níbi tó ti wá lọ ó wá kọjá níbi odò kan ó wá rómi kan tí ń sàn bọ̀ wálẹ̀ omi yẹn ń dúrọ́pù látòkè omi yẹn yẹn hábẹ̀rù mi rà sí jábàlì orí òkè àpáta kan lómi yẹn tí ń sàn bọ̀ bó ṣe wá ń sàn yẹn ó wá ń dúrọ́pù sórí àpáta mi yẹn hábẹ̀rù mi rà sí jábàlì náà ala sakhra. Ala, sàkà orí àpáta mi tómi yẹn wá ń dúrọ̀pù sí yẹn ọkùnrin yẹn wá wu àpáta yẹn ó wá rí i pé bómi yẹn ṣe ń dúrọ̀pù kan tó jábọ́ látòrí òkè yẹn tó ń jábọ̀ yẹn kọ̀dẹ̀ afárọ̀lmá òfin ha omi yẹn dẹ̀ ti ní ìfẹ́kìtì lára àpáta yẹn yẹn ni pé ojú ibi tómi yẹn tán sí ó dẹ̀ ti ń dá ó ti ń lu lára àpáta ó ti lù ú lára kí ni lára àpáta faqal ló bá ní pé a al-ma'u ala latafatihi qad athara fi sakratin ala kasafatiha olómi ala latafatihi lóhun tí bómi ṣe jẹ́ nǹkan tó láìtì tó kọ̀dí asọ̀rọ̀ fi sọ́kọ̀rọ̀ tí ní alẹ́ kẹfà fàtíà ó dẹ̀ ní ìfẹ́kìtì lára àpáta tó ń tí bá pàtà strong sọ omi dẹ̀ láìtì àbí ò láìtì wọ́n pé àpáta dẹ̀ ẹ̀ bọ̀dún mi yẹn ṣe ń kàn sí kan àwọn àlọ́wọ́ bẹ̀ ó wá rí i pé ó ti dá òun lóṣù ẹ̀ ó ní wàláhì olómi náà mo fún lóhùn àbíbúra la àtúnlọ́bá nílò ìlú máa rí i mo ń wáyé màyí lọ ìní fìmọ̀ yìí rẹ̀ wọ́n tí omi tó láìtì bá lè padà nílàpá lára àpáta fẹ́mi náà bá wá ìmọ̀ yìí èrè a ní látẹ̀kún kọ́dé bá hà bá ti àrùn bá bò Dàrùmí wà sọ̀rọ̀. Mọ́kọ̀ kúlù lọ́kẹ̀ yán máa sọ́lẹ̀ nù rẹ látẹ̀kún kọ́dé bá ti àrùn bá bò hù. Pé ah, a tàbá ń sọ̀rọ̀ mọ̀, àwọn tó ní mọ̀ ti lọ, wọ́n ti kó mọ̀ lọ kúlù máa ń sá gbogbo ẹjú bá ti ń rin ojú ọ̀nà tán rí ìwọ náà débi tán dé wọ́n dọ̀tún kọjá rẹ̀ má sọ pé àwọn obìnrin tẹ́yìn àti lọ ti kó mọ̀ lọ́tán kí ló jẹ́ kó mọ̀ lọ́tán wọ́n á kó ti wọn wọ́n fi yòókù lẹ̀ ọgbọ́dá fáwọn ọdún ní kàmtàrọ kàlẹ̀ awọ́lú nílẹ̀ àkèrè àyèmáyé kan làwọn tó wọ́kọ́ lọ fílẹ̀ pé àwọn àtàbọ̀ lẹ́yìn òun tún wá gbá lọ àìmọye nǹkan náà ṣe tán náà lè ṣe tán àwa náà padà fi ilẹ̀ fáwọn tí wọ́n tún mọ̀ láti ẹ̀kọ́ kan dé ráhà bá àrùn bá bò ó lò máa ń sáró àjọ mi wà sáré ó lò máa ń sáró àjọ mi wà sáré. abákan wa kọrí ó ní wà oyún bí náà ṣe àìbánu. كنقص القادرين على التمام ولم أرى أنمي وفيري في عيوب الناس عيبا inú gbogbo àlébù tí máa ń báwọn èèyàn mi ìfẹ́ ra lébù kan tó tóbi tó kanakosel qadirina ala tamami kanakosel qadirina àlébù jẹ́bi rí dùn ní àlébù ẹni tó ṣe pé àwọn tó ní kápá àti lè complete nǹkan ká mọ dín nǹkan nìkù ìyẹn ni pé nǹkan tí èèyàn lè ṣe kó àmọ́ rẹ̀ kó lè ṣe mọ́jẹ̀ tó sọ rí mọ̀ mọ́ ẹ̀fà owó rẹ̀ pọ̀ lè mọ̀ bí àwọn lọ́nu kókó ọ̀rọ̀ wa léde ni pé má rò pọ̀ lè ṣe kí ni anybody tó bá ń bẹ́ẹ̀ náà yìí tọ́lọ́wọ́tọ̀ tọ́lẹ́ máa já kàmù náà pé ah kéwù yìí ah sáwà yìí sì lè mọ́ báyìí wallahi ọlẹ́ tó kíni ọlẹ́ má kò sí ẹni tí ò lè ní náà àmọ́ tó máa tó máa ń ṣàwọn èèyàn ni pé n táwọn èèyàn tó sọnù gangan ó ní alhima alhima pé aláhi làkọ̀dì mẹ́rin àtàtì lèhima ìmọ̀ yẹn ìgbẹ́nu mo fẹ́ mọ kíní sáré sílì yẹn gangan ló ti kú lẹ́nu àwọn èèyàn ní sílì mọ́ àwa serious láti mímọ̀ tó bá lẹ́ni kí mo fẹ́ mọ̀ wallahi wà mà sọ́wárí láti ní lọ ìwọ ka talibul ilm ìwọ ka talibul ilm ya talibul ilm gbogbo tọ́tọ́ bá ti ń wá kìlí kan nínú mà sọgbọ́n sọlẹ́mì rẹ̀ pé yes mo lè má mo lè ṣe kí ni mo lè jẹ́ ń bèrè lọ́wọ́ rẹ̀ níṣẹ́ dani kí n mú un náà ẹ ọkùnrin yóò kọ ọkùnrin o abdulbasit tàbí sọ́ọ̀lì hátìrà al-usulu thalatha láàrin ọjọ́ méjì ó dákẹ́ lọ hussein àbíkí ló láàrin ọjọ́ méjì náà mẹ́rí abdullah lagusi al'ailandi sọ́ọ̀lẹ̀ àtìrà al'usulu falasa láàrin ọjọ́ kan o tún tẹ́lẹ̀ ojú pé a ah, ẹjọ́ aṣọ tẹ̀bí dí ọjọ́ kan allah ilakọ̀dì máa tàtún ìhìmà ìmọ̀ ló ti kú ní kálùkù ṣe ń wò lẹ́bàá allah yọ̀lẹ̀ ha ìdá takhallaita an jami'i shawagil tí ò bá sí pé nǹkan kan disturb ẹ̀tọ́ takú síbì kan ó sì gẹ́ni wàá nítorí sórí nǹkan problem ta ní ni pé a kì í fẹ́ sacrifice àsìkò fún màmá kálukú fẹ́ wípé kọ́ ra lo just in little time kó máa lọ ṣe nǹkan mi mo tún láwọn tí wọ́n ti lọ dáàmọ́ ń pariwo yẹn àwọn ni àwọn máa ń wá kí ni táìmù olókànlé fẹ́ yọ ọ́lẹ̀ fún nǹkan mi wọ́n níbi àwọn àfáà tó ti lọ mọ́ bá dé ìmí oúnjẹ lásán wọ́n máa fóúnjẹ lé káàkiri ni níbi tó ti ń katẹ́rà lọ́wọ́ yóò máa katẹ́rà yóò máa jẹun ni yóò tún wá máa sẹ̀lẹ́kì oúnjẹ ó máa ní irú oúnjẹ tán máa ń jẹ sọ́dí ìwọ́n ti wú ìsìn wọn nínú yín ààrẹ tán pè lẹ́bà kí ló mọ̀ pé lẹ́bà ìbátan mẹ́ta ò ní ọ̀tọ̀lọ́ gbomi kaná ọ̀tọ̀lọ́ tẹ̀ dá garí sí ọ̀tọ̀lọ́ ẹ̀jẹ̀ mọ̀ tẹ̀ àbí ọbẹ̀ ti ráìsì ọ̀tọ̀lọ́ tún wọn ra mọ́gí ọ̀tọ̀lọ́ mọ̀ ra yọ̀ àbá àti wọn ti lọ ọmọ táwọn ọmọ sábà jẹ ju búrẹ́dì wọn tún wá ní wọn àwọn pò tíì wọn kàn wumi sí ni kọ́sà ti fi nǹkan kàn án kó lè gbẹ kó lè lọ ní ọ̀nà ṣebíkẹ́ ti kú bẹ́ẹ̀ ni àwọn òye oúnjẹ nírìí pé àwọn gbọdọ̀ tó gbádùn ẹ̀ nígbà wọn kàn nídìí oúnjẹ fún mi pé ebi tó ń pa mí yìí kó ṣe kí ni o bọ́mọ kí o ti máa ń lò gbèsè ayé nu ọ̀nì máa wá pé ìmọ̀ ẹ̀rọ mi lóyún tó ń lọ́tùmọ̀ ìwọ ọmọ lékítọ̀ ń dé dòdò ọ̀tún dí ẹja ọ̀tún dí ẹja ó ìta

ibi ọdẹ rẹ jẹ atọ́ ti ń yọ ìfún ẹja ọkọ tó bá rẹ darí ju ọmọ ìyọ̀ fún kó mẹ́rẹ̀ ọmọ pípẹ́ rẹ̀ kó lè yè ìgbà wọn fi ṣe yóò tán àkókò tí wọn lọ tọ́ta sọ àfà mi